الله عليه وسلم أتي أمر علي أتي أمر صحابة أني تسواجو إليني sixth uh, lesson لوري قاعدة ثلاثون قاعدة uh, في التنمية النفس والعلاقات الجميلة وما 30 principles نينو القرآن الكريم فون ìdàgbàsókè ara ẹni àti fún àjọṣe èyí tó gúnmọ́ láàrin àwa àti àwọn ọmọ ìyá wa gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ọlọ́run bá sọ fún wọn alukur'an alkarim ọlọ́ba ní iná hadha alukur'an yahadi lillati aqwam ọlọ́ba ní alukur'an yìí ó máa ń gáìdì wa síbi tí ó jẹ́ ojúlówó ibi tó bá jẹ́ ọ̀nà tààrà tààtọ̀ táà fi ṣoríire láyé àtàlùkìyàmọ̀ ibẹ̀ ni alukur'an ibẹ̀ ni ó máa gáìdì wa lọ ló jẹ́ pé àwọn principles yìí àwọn principles tí ó ṣe pàtàkì ni rẹ̀ pé ìyàwó Aisha radiyallahu anha ó ní kana khuluquhu alukur'an ó ní ìwà anábì wa sallallahu alayhi wa sallam ìwà alukur'an ni ní àná so a ṣàlàyé nípa qaida èyí tí ó ṣe pàtàkì nínú alukur'an olùkẹ́rìm tí ó dẹ̀ ní ìbáṣe lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àlàkọ́ tiwa òun náà ni qaida khudil afu pé ká máa let go ká máa ní àmójúkò fún ara wa anabi wa sallallahu alayhi wa sallam anabi ni المؤمن الذي يخالط الناس ويصبر على أذاهم مسلمي tó máa interact pẹ̀lú àwọn èèyàn tó máa mú sùúrù níbi tí wọ́n bá ti ṣẹ̀ níbi àìṣedéédé wọn khayrun minal muslimi alladhi la yukhalitu an-nas anábì ní olórí lọ́dọ̀ ọlọ́run ọba ǹjẹ́ ni tó jẹ́ pé kò kí ń bá àwọn èèyàn ṣe lọ wala yasbiru ala adahum kò dẹ̀ kí ń mú sùúrù tó bá tiẹ̀ dàbí ẹ pé àwọn èèyàn bá wùwà tí ò dáa tí wọ́n bá wù sí so ẹni tí ò bá ti lè farabalẹ̀ pẹ̀lú kọ́ídà yìí yóò lùzì ọ̀rẹ́ púpọ̀ bal yóò lùzọ ọmọ ó lè lùzọ ìyàwó khudi al-afu eléyìí ní ṣe pẹ̀lú interactions ní àárín ara wa al-mumin ilfun ma'luf a lè dáyé ṣe gẹ́gẹ́ bí ibn khaldun ṣe sọ ìpè al madaniyu at ọmọnìyàn kò ṣeé fún wa láti exist in isolation so tí ò bá ti ṣeé àwọn tájọ máa interact wọn máa ṣẹ̀ wá á máa ṣẹ̀ wọ́n ká ní àmójúkò fúnra wa yorùbá ní tàbá gbàgbé ọ̀rọ̀ àná àìrí nìkan ìbá ṣeré nítẹ̀síwájú ní àárọ̀ yìí qaida títí àárọ̀ yìí min alqawaid alqur'aniya oní qaida aljaza ihsan illa ihsan aljaza ihsan illa al-ihsan qaida yìí sọ fún wa òní pé hefdu aljamil bọ́yàn bá ṣe rí kí wọ́n ṣẹ̀ wá tó ní tó bá rí kan ṣe fún wa yálà ó jẹ́ láàrin ọkọ síyàwó ni ọmọ sí bàbá ni ọ̀rẹ́ sọ̀rẹ́ ni láàrin aládùúgbò ni hefdu aljamil àwọn dáadáa tó ti ṣáájú ká máa fi sọ́kàn nígbà tí challenges tó bá wà láti threaten relationship wa alkarim yafadu aljamil ẹni tó bá jẹ́ ni dáadáa yóò máa sọ dáadáa tó ti kọjá so dáadáa tó ti kọjá yẹn ilẹ̀ yóò máa gbé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní àsìkò tí èèyàn wà ń bẹ tó bẹ ọ̀rẹ́ méjì tó dàbí ẹni pé àárín wọn fẹ́ rí bákan wọn ò wo àsìkò tí ọ̀rẹ́ ti dùn àti ìgbà tí ìfẹ́ tí ó lágbára wọn wà fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó dàbí ẹni pé relationship yẹn fẹ́ máa wà threatened àbí challenged eléyìí ni qaida Quran ọlọ́ba ní al-jaza'ul ihsan illa al-ihsan aya yẹ ọkọ nínú suratu ar-Rahman aya sixty. ọlọ́ba ní al-jaza'ul ihsan illa al-ihsan ọlọ́ba ní ǹjẹ́ ẹ̀san kan wà fún dáadáa tó tayọ dáadáa ṣe ẹni tó bá ṣe dáadáa sí wa rí ṣé ẹ̀san kan wà tó yẹ ká fi san nínú làákàyè nínú òfin ọlọ́run ọba nínú ọmọlúàbí ju dáadáa lọ ó túmọ̀ sí pé ẹni tó bá ṣe dáadáa sí wa a máa ń ṣe dáadáa sí wọn ni. Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n ṣàlàyé àyà yìí wọ́n ní ma jaza'u man qala la ilaha illallah wa amila bima ja'a bihi Muhammadun sallallahu alayhi wa sallama illa aljanna wọ́n ní kò sí ẹ̀san kankan fún ẹni tí ó bá sọ la ilaha illallah tó bá gbà pé ọ̀kan ṣoṣo lọ́wọ́ ọba tó dẹ̀ lóhun tí ọlọ́wọ́ bá fi rán anábì sallallahu alayhi wa sallam kò sí ẹ̀san kankan tọ́lọ́wọ́ bá bá fẹ́ tọ́lọ́wọ́ bó fi san ju aljanna lọ kí ni lẹ́sìn tó wà nínú tafsir ibn Abbas lẹ́sìn tó wà ń bẹ̀ ó ní pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn dáadáa tá a ti ṣe ọlọ́ọ̀bá máa ń sọ ó máa ń nòtẹ́ ó dẹ̀ máa ń fi san wá ní ẹ̀san bẹ́ẹ̀ sì ni kò ń ṣe pé a ní ẹ̀ṣẹ̀ tá a máa ń dà aljaza'ul ihsan illa al kò sí ẹ̀san tó yẹ fẹ́ni tí ó bá ṣe dáadáa kò sí ẹ̀san tó yẹ fún dáadáa ju dáadáa náà lọ ó túmọ̀ sí pé min shiyamil kiram hifdhu aljamil nínú tá a fi máa mọ̀ pé lágbájá èèyàn ni ẹni pàtàkì ni èèyàn bí èèyàn ẹni bí ẹni ni òní hifdhul jamil dáadáa tó bá ti lọ kò ní gbàgbé ẹ̀ yóò dẹ̀ máa fi mọ̀ wá so yóò máa fi mọ̀ wá yóò máa fi bá wa lò pé lágbájá yìí ó ti ṣe dáadáa sí mi eléyìí ni basis ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó fi san wá lẹ́san pẹ̀lú àlìjẹ́nà kọ́lọ́n mọ́sá sí ẹni kọ̀ọ̀kan ní ọmọ àlìjẹ́nà Ibn Abbas ó ní ma jaza'u man qala la ilaha illallah nígbà tó ń tú al-jaza'u al-ihsan illa al-ihsan sí ẹ̀san kan wà tó yẹ fún dáadáa ju dáadáa lọ bí ó ní ma jaza'u man qala la ilaha illallah kò sí ẹ̀san fún ẹni tó bá sọ la ilaha illallah wa amila bima ja'a bihi Muhammad tó ń ṣiṣẹ́ kan tó ń ṣiṣẹ́ kan tí anabi wa muhammad muwa sallallahu alayhi wa sallam illa aljanna tó ju aljanna lọ alimami al-Qurtubi alayhi rahmatullah wọ́n ní tọ́lọ́wọ́ bá sọ níbẹ̀ nígbà tí wọ́n ń tu ó ní pé aljazau man ahsantu alayhi fil azal illa hifdhu li alayhi fil abad ẹni tẹ́mi ọlọ́run ọba tí mo ti sàánú rí tó rí tèmi ṣe kò sí ẹ̀san kankan tí màá fún un náà ju pé kí n fi ìkẹ́ ìkẹ́ gbére kí n fi sálẹ̀ sá lọ tẹ bá wo gbólóhùn tí wọ́n tún yìí náà ó ń ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhu pé ọlọ́run ọba wa àwọn nǹkan tí a bá ti ṣe ní dáadáa ọlọ́run ọba wa nà ó tẹ̀ ọlọ́run ọba yóò dẹ̀ fi san wá ní ẹ̀san olóore na báwo lè lè ṣe apply sí relationship sí interactions wa bó ṣe apply ni pé gbogbo ẹni tó bá ti ṣe dáadáa sí wa rí inú tó máa ń jẹ́ kí àlàkọ̀ kó dáa ẹni tó bá ṣe dáadáa sí wa kí a ṣe dáadáa sí padà eléyìí ni ṣe sí anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní ṣe sí àwọn sálàfin as-salih hifdhu al ẹni tá a bá ṣe dáadáa sí tó bá mọ̀ á inú èèyàn máa ń dùn relationship ó sì máa ń tọ́jọ́. nínú àdìsí àbí Musa al-Ash'ari radiyallahu ta'ala anhu ó ní ata nabi sallallahu alayhi wa sallam arabiyan fa akrama fa qala lahu itina fa ataahu fa qala له رسول الله صلى الله عليه وسلم سل حاجتك mo fẹ́ sọ fún wa pé nínú òṣìṣẹ́ anábà Muhammad onígbé téèyàn bá ṣe dáadáa sànàbì anábì ò wà bí yóò sì ṣe dáadáa sẹ́ni yẹn padà so Abu Musa al-Ash'ari Sheikh al-Albani wọn mú hadisi wa nínú silsilatul ahadisi sahiha pé anábì sallallahu alayhi wa sallama anábì anábì anábì dọ́dọ̀ ọkùnrin lárúbá kan nínú kan nínú ìrìn àjò rẹ̀ bá nàbí ṣe wá ń lọ ànábì sallallahu alayhi wa sallama ànábì wá sinmi lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ọkùnrin yẹn fa akramahu arákùnrin yìí wá pọ́n ànábì lé ó ṣe ànábì lálejò faqala la ànábì wá sọ pé ètínà ìwọ náà wá ìgbà tí ó wà sọ́dọ̀ wa fa atahu faqala lahu rasulullahi sallallahu alayhi wa ìgbà tó yá arákùnrin lábá ọkọ yìí wọ́n wá sọ́dọ̀ anábìwá Muhammad anábìwá ní sálíhà jata ìwọ náà béèrè nǹkan tó bá fẹ́ so arákùnrin yẹn wá béèrè nǹkan tí ó fẹ́ so màálù shahid ó ní pé anábìwá sallallahu alaihi wasallam kò kí ń ṣe abáramú rẹ̀ jẹ kò kí ń ṣàbáramú orin jẹ àwọn dáadáa táwọn èèyàn bá ti ṣe sí anábì sallallahu alaihi wasallam Ànábì máa ń mọ̀ ó sì máa ń dá a padà. Àwa náà nínú nǹkan tó máa ń jẹ́ kí a níyì, tó máa ń jẹ́ kí relationship wa kó tọ́jọ́ ni pé dáadáa táwọn èèyàn bá ṣe ká mọ̀ ká sì máa dá a padà. Lọ́dọ̀ Imam Bukhari nínú Hadith Abi Hurairah radiyallahu anhu, ó ní kana li rajulin ala Rasulillahi sallallahu alayhi wa sallam daynun. Ó ní arákùnrin kan, Ànábì jẹ́ ní gbèsè. Fa amma bihi àwọn sábì anábìwá Muhammad wọ́n wá fẹ́ kọlu arákùnrin yẹn kí ló dé ìgbà tó fẹ́ sin gbèsè rẹ̀ kò lò pẹ̀lú anábìwá Muhammad dáadáa kò lo ẹ̀kọ́ pẹ̀lú anábì ó lè má anábì faqal anábì wa sọ pé da'uhu fa inna li sahibil haqqi maqala anábì ni ẹ farakùnrin ilẹ̀ tó tó wà aggressive torí pé fa inna li sahibil haqqi maqala anábì ní ẹni tó ní ẹni tó bá jẹ́ pé ó bá ní ìwọ̀ òun náà ni ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀ ẹni tó bá ní ìwọ̀ ọ̀rọ̀ máa ń dùn lẹ́nu ẹ̀ wakọ́l anábì sallallahu alaihi wasallam sọ fún àwọn pé ishtaru lahu sinnan ọ̀yà ẹ bá ń wá ràkúnmí tó ṣe déédéé ràkúnmí tó ṣe déédéé ràkúnmí tí mo yá lọ́wọ́ ẹ̀. So riwaya Abu Hurairah radhiyallahu anhu onwani fa'atuhu fa'atuha iyyahu efunira kumie faqalu inna la najidu sinnan illa sinnan iya afdalu min sinnihi bàtà wọn ní ràkúnmí tó wà nílẹ̀ wọn ní kò sọ ràkúnmí kan àfi ràkúnmí tó ju èyí tí ẹ̀yà lọ́wọ́ ẹ̀ lọ anábì sallallahu alaihi wasallam ní ẹ̀yà mi ẹ̀ bá ń fún so wọ́n wá fún arákùnrin yìí ní ràkúnmí ànábì wa ní fa inna min khairikum ahsanakum qadaa ànábì inú àwọn tí wọ́n jẹ́ tí wọ́n lóore jù nínú yín òun làwọn tí wọ́n máa ń san lọ́nà tó dáa ju bí wọ́n ṣe yá lọ ìgbà tí arákùnrin ìgbà tó rí eléyìí wọ́n sọ fún anabi sallallahu alayhi wa sallam pé àwòfáìtani awfallahu bik ah, ó fún mi ó tún ṣe àlékún ọlọ́run ọba yóò ṣe oore àdìpẹ̀lẹ́ yóò ṣe fún wọn náà kí ni màálù ṣáàid màálù ṣáàid níbi kíso tó wà nínú hadithi wọn ni pé anabi sallallahu alayhi wa sallam hafidhal jamil tó tún arákùnrin kò wà polite nínú approach ẹ bọ̀nẹ́bí ò gbàgbé pé dáadáa ló ṣe sọ anabi wàá fi dáadáa ó fi san padà fún ìyàwó Aisha radiyallahu anha ó ti describe anabi gan pẹ̀lú sèse ó ní anabi wa sallallahu alayhi wa sallam yaqbalu al-hadiyata wa yuthibu alayha anabi máa ń gba àdíyà ó máa ń gba ọrẹ tí a bá fa anabi ń gift anabi ó gbà bákan náà anabi sallallahu alayhi wa sallam yuthibu alayha ó máa ń fi èyí tó jùlọ ó máa ń fi dá padà lọ́jọ́ pé concept ti máa ń jẹ́ kí eh, relationship kò tọ́jọ òun ni kọ́nsẹ́pìtì hifdhu aljamil man asana ilayka fa asin ilayhi tí yẹn bá ti ṣe dáadáa sí wa káwọ́ ọgbọ́n tá a fi dá dáadáa yẹn padà eléyìí ni principle tá a máa lò pẹ̀lú àwọn èèyàn general principle ni man asana ilayka fa asin ilayhi ẹ ń bá ṣe dáadáa sí ọ ṣe dáadáa sí padà gbìyànjú إن سنن أبي داود والنسائي عن أبي صلى الله عليه وآله وسلم عن أبي من صنع إليكم معروفا فكافئوا ẹni tó bá ṣe dáadáa sí ń rí anábì ní ṣe dáadáa sí padà lẹ́vù yìí ìní lẹ́vù làkọ́kọ́ anábì ní fa inlam tẹ̀sítẹ̀ tí ì hó tẹ́ bá wá wà nǹkan tẹ́ fi ṣe dáadáa sí tẹ́ ẹ̀ bá rí fàdé òwúláwù hàtà annakum kọ́díkà fàtúmọ̀ arábìnrin ẹ̀bẹ̀ lọ́wọ́ bá fún un débi pé yóò hàn sẹ́yìn gan ẹ̀yìn gan náà ẹ rí i pé ẹ̀rí àdúrà yẹn ẹni yẹn gan náà appreciate pé ah, ẹni mọyì nǹkan tí mo ṣe so general principle ọ̀nà téèyàn bá ṣe dáadáa sí wa ẹ jẹ́ ká ṣe dáadáa sí padà eléyìí ni ẹ̀sìn eléyìí ni ọmọlúàbí eléyìí ni ládàbí èyí tí ó yẹ ká máa fi bá ara wa lò ló fi jẹ́ pé anábì sallallahu alaihi wasallam gẹ́gùn sọ ó ní ìṣesí yìí ní ọ̀pọ̀lọpọ̀ pé àwọn tó bá ti àwọn dáadáa tó bá ti lọ anábì kì í gbàgbé tó fi mọ́ láàrin ọkọ àti ìyàwó ẹ wà anábì sallallahu alaihi wasallam ẹ wò bó ṣe máa ń ṣe pẹ̀lú Khadija even lẹ́yìn death lẹ́yìn ìgbà tí Khadija ti kú tán nígbà tí Aisha sọ pé anábì wa sallallahu alaihi wasallam oníkanà nàbí sallallahu alaihi wasallam idha dhakara khadijata athna alayha bí ahsani thana tani bá ń sọ̀rọ̀ khadija àní máa ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ kí ló fàtà nàbí fi ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó ti kú hifdhu aljamil ànábì ò gbàgbé dáadáa tó ti lọ ló jẹ́ pé ìgbà tí yàwá Aisha jowú tó sọ pé ah, kí ló fà á obìnrin tó jẹ́ pé kò léyìn lẹ́nu ìgbà tí ó fi kú ẹni tó ti darúgbó tọ́lọ́wọ́n bá dẹ̀ ti fi èmi tí mo dáa jùlọ jọ̀rọ̀ fún kí lànàbí sọ anábì ní ma abdalani allahu khayran minha ọlọ́wọ́n bò fún mi ní alternative kò fún mi ní ètò dáa jùlọ wakọ̀dé amanat bi ìdíkàfọ̀rọ̀ bí anas anábì nígbà tí gbogbo àwọn èèyàn tí wọn ò gbàgbọ́ òun ló kọ́kọ́ gbàgbọ́ pẹ̀lú mi wọ́sọ̀dàkọ́tì ní ìdíkàdábà ní bẹ́ẹ̀ náà òun ni ó gbà mí lólódodo nígbà táwọn èèyàn sọ pé ni wa asatni bimaliha idh haramani annas òun ni ó gbà mí láàyè nínú dúkìá nígbà tí àwọn èèyàn tí wọ́n ń dínà mi gbogbo eléyìí anábì sallallahu ó fi ń jamil dáadáa tó ti lọ wala tansaw al subhanahu ó pa wá láṣẹ pé dáadáa àjùlọ dáadáa ká má fi ilẹ̀ láàrin ara wa tí a bá ṣe dáadáa sí wa ká gbìyànjú ká ṣe dáadáa sí i tá a bá tún ṣe dáadáa sí i ká gbìyànjú ká sọ paasi rẹ̀ níbàámu sí àdìsí ìyàwó Aisha yẹn pé anábì sallallahu alayhi wa sallam eh, yaqbalu al-adiyata wa yuthibu alayha anábì máa ń gba ọrẹ téèyàn bá ta ó sì tún máa ń ó tún máa ń san ẹ̀san lórí rẹ̀. Now ní ṣókí kí ni àwọn application kọ́ídà yìí? Application rẹ̀ lákọ̀ọ́kọ́ láàrin ẹrú àtọlọ́run ọba àwọn orí tọ́lọ́run ṣe fún wa káwa náà ká máa dá dáadáa padà ọlọ́ba ni wà á sin kàmá àsánà lọ́hùn iléik ìwọ náà máa ṣe dáadáa gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe dáadáa sí ẹ nínú ìmáa ṣe dáadáa ó ní pé ọlọ́run bá tó ṣe dáadáa sí wa pẹ̀lú àlàáfíà ká gbìyànjú kó jẹ́ pé nǹkan tá a máa ṣe sísàkáání ọlọ́run kó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tọ́ à ìtẹ̀lé tọ́lọ́run kó má jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀. Ibn al-Qayyim rahimahullah ta'ala iná idatu sabirin nígbà táwọn ń ṣe àlàyé nípa àwọn nǹkan tí máa ń gbéyàn jìnnà sí ẹ̀ṣẹ̀ tí a bá fi sọ́kàn pé tí a bá ń fi àwọn nǹkan kan sọ́kàn yóò jẹ́ kí a máa jìnnà sí ìyàpọ̀ ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n sọ ń bẹ̀ òun ni mashadu anihimati wal ihsan ipe kéèyàn máa fi sọ́kàn pé ọlọ́run bá ó kẹ́yàn ó ṣe dáadáa síyàn wọn á ní fa innal karima la yu'amilu bil isaati man ahsana ẹni tó bá jẹ́ ni pàtàkì tó bá jẹ́ yìí ẹni tó bá ṣe dáadáa sí kò ní fi àìdá san وإنما يفعل هذا لئام الناس wọ́n ní àwọn tá máa ń fi aburú san dáadáa ó ní àwọn ẹni bí wọ́n ní falyamna'u mash'adu ihsanillahi wa ni'matihi amma asiyatihi haya'an minhu wọ́n ní tíyẹ̀ bá ti ń fi sọ́kàn pé ọlọ́run ọba ó kẹ́ pẹ̀lú bó ṣe wá léèyàn ó kẹ́ pẹ̀lú bó ṣe ń pèsè fún wa ó kẹ́ pẹ̀lú àlàáfíà ó yẹ kí eléyìí kó lè máa prevent èèyàn láti yapa ọlọ́run ọba náà an yakuna khayrullahi wa in'amuhu nazilan ilay dáadọ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run kó máa wá bá wa wa mukhalafatuhu wa ma'asihi wa qaba'ihu sa'idatun ila rabbi ìyapọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ àti àwọn àwa tí ó dá kó máa wá tọ̀ ọlọ́run ọba ṣe ọlọ́run ọba tó fún wa lálàáfíà tó fún wa ní làákàyè tó fún wa ní ọrọ̀ a lo ọrọ̀ yẹn làákàyè yẹn àlàáfíà yẹn lọ́nà tó jẹ́ pé yóò yàpọ̀ ọlọ́run ọba dáadáa tí ń sọ̀kalẹ̀ sí wa kò yẹ kí aburú tiwa kó máa tọ òkè sánmà lọ ó ní famalakun bi kó a jẹ́ pé màláìkà kan sọ ìkẹ́ fáwa màláìkà kan náà tún wá ń lọ rìpọ́tù tiwa náà wọn ní fa akpé bí a mi mọ kọba la eléyìí a ó burú jáì nínú nǹkan tí èèyàn fi máa ń dá nǹkan padà so mashadu al-ihsan wa ni'ima bí ọlọ́run ọba ó ṣoore fún wa tá a bá ti ń fi sọ́kàn dáadáa làwọn náà gbọ́dọ̀ máa fi san al-jaza'u al-ihsan illa al-ihsan wa ahsin kama ahsana Allah ilayk nínú application aya yìí ni àwọn òbí wa ọlọ́ba ní anishkuru li wali walidaik ọlọ́ba ní máa dúpẹ́ fẹ́mi ọlọ́run máa dúpẹ́ fáwọn òbí ẹ̀ ṣukuru li walidaik ká dúpẹ́ fáwọn òbí wa kí ló fà á nítorí pé wọ́n ti kọ̀ dáàmà dáadáa ẹ wà dí sàbí rẹ̀ radiyallahu anhu tó ní wọ́n bi anábìwá Muhammad pé ya Rasulallah man ahaqqu an bi husni sahabati wa fi riwayati man abarr wọ́n bi anabi wa anabi ta ló yẹ ká ṣe dáadáa sí jùlọ anabi sallallahu alaihi wasallam anabi ni ummak ìyá rẹ ni wọ́n ní thumma ayi ta tún ni lẹ́yìn ìyá anabi ni ummak anabi ni ìyá náà ni thumma ayi wọ́n tún bi anabi pé ta ló tún next anabi ni ummak màmá ni nígbà táwọn afáàn ṣàlàyé wọ́n ní màṣáìdù mẹ́ta wà àwọn instances mẹ́ta wà tó jẹ́ pé màmá fi ní advantage wọ́n fi ní upper hand ju bàbá lọ lọ́nà o alákọ̀ọ́kọ́ oyún màmá nìkan ló máa ń gbé nǹkan ẹlẹ́ẹ̀kejì ìbímọ màmá nìkan ló máa ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ó ní ìfún ọmọ lọ́yàn màmá nìkan ni aljazawul ihsan illa al ihsan bí contribution màmá ṣe tó nínú ìgbésí ayé ọmọ náà fi ní kó ṣe dáadáa sí màmá lẹ́ẹ̀mẹ́ta kó tó tí bàbá ó sì jẹyọ kan so eléyìí làwọn afáfin máa ń sọ wípé bírù dáadáa tọmọ ó ṣe wọn ni sàlásàtò àrùbá mẹ́ta nínú mẹ́rin òní ti màmá ẹyọ tó kù lẹ òní ti bàbá so ibi tí mo ti lọ òní pé nínú application kọ́ ìdá yìí òní ká ṣe dáadáa sí àwọn òbí wa anishkurli wali walidayk bákan náà nínú application rẹ̀ láàrin ọkọ àti ìyàwó ó wà ń bẹ ìyá wa khadija radiyallahu ta'ala anha anabi sallallahu alayhi wa sallam nínú application qaida ni anabi wa sallallahu alayhi wa sallam ó sọ fún wa nípa obìnrin náà ó ní la yanzuru allahu tabaraka wa ta'ala illa imra'atin ọlọ́run ọba ò ní wo arábìnrin kan la tashkuru li zawjiha obìnrin tí ò kí ń dúpẹ́ fọ́kọ ẹ̀ wàhíyá látẹ̀stẹ́wọ̀nì ànìhù tó ti bẹ́ẹ̀ kò lè dáyé ẹ̀ ṣe láì bá ṣe pé ó bá rọkàn ẹ̀ kò lè dá bùkátà gbọ́ kò lè tẹ̀síwájú láì rọkọ rẹ̀ bákan náà kò sì tún kò ní appreciate nínú application <clears throat> kọ́ ìdá yẹn òun nìyẹn bákan náà nínú application kọ́ ìdá yìí ó ní gbogbo ìgbẹ́ tó bá ṣe wá lóore yálà òòrè ayé ni àbórí ẹ̀sìn kí àmọ́ ká má gbàgbé ká má fi sọ́kàn nígbà wọn sí àdéhìsì man sana ilaykum ma'rufa fakafi'uhu anábì tí a bá ṣe dáadáa sí wa káwá bá ṣe dá padà ní aspect àwọn obìnrin wa wọ́n ní beauty kan níbẹ̀ beauty pé tán bá ń ṣe nǹkan dáadáa wọ́n máa ń gift ara wọn kálukú náà wọ́n máa ń kálukú gbìyànjú gbá wọ́n fún náà ní kínní èmi náà try màá fún wọn ní nǹkan báyìí bọ̀ ká tán wá ṣe ká má sọ di competition so tá a bá gbé sí àníyàn tó dáa iṣẹ́ tó dáa ni pé kéèyàn má fẹ́ jẹ́ ẹni tó jẹ́ pé yóò gbà dáadáa kò wá ní san dáadáa so bákan náà nínú application kọ́ ìdá yìí ó ní gbogbo àwọn tó bá jẹ́ old friends wa kí a mọ̀ ká máa keep wọn even nígbà tí a bá ti dẹni pàtàkì nínú application yìí ìyá wa Aisha radiyallahu ta'ala anha wọ́n ṣàlàyé fún wa ó ní jaat ajuzun ila nabi sallallahu alayhi wa sallam ó ní arákùnrin kan arábìnrin kan tó járúgbó ó wá bá nàbí wa muhammad wọ́n wá ìdí anábì sọ àníyàrá òun lọ́dọ̀ òun bí arákùnrin sorry bárábìnrin ṣe wá dé anábì béèrè pé man anti tani arábìnrin wa sọ pé ana juthama almuzaniya arábìnrin wa dákọ ara ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi wa tún orúkọ rẹ̀ ṣe pé bali anti hassanatul muzaniya a hassana muzaniya ló máa jẹ́ kaifa antum kaifa halukum kaifa kuntum badana allahu akbar anabi ni bóni bó lẹ ṣe wà bóni láti jọ yìí qalat bi khairin bi abi anta wa ummi ya rasulallah arábìnrin ní àwa dáadáa ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba nígbà tára arábìnrin yìí wá jáde ìyàwó Aisha ló ń bèrè pé eré òjíṣẹ́ ọlọ́run ọba tukbil ala hadhihi al-ajuz hadha al-iqbal ó ká obìnrin ikú púpọ̀ anabi wa ni innaha kanat ta'tina zamana khadija anabi ni arábìnrin yìí ó wá máa ń bá wa ní ìgbà ayé khadija ó túmọ̀ sí pé àwọn tá a ti mọ́ra tipẹ́ láti Mákà ni ayé máa ń fojú pààyàn rẹ̀ ó ní anibuwa sọ pé wa inna husnal ahad minal iman bákan náà àwọn tá a bá ti jọ ṣe kékeré tá a bá ti jọ ṣe rí tá a bá ti jọ wà rí kí a mọ kọyán wọn kéré nínú pé èèyàn jẹ mùmíní òdodo òun ni so ẹ jẹ́ ká gbìyànjú gbogbo èèyàn náà pátápátá nínú application yẹn ẹni tó bá ti ṣe wá lóore rí ẹjẹ́ máa nóòtẹ́ káde máa wá ìgbà tá a dá padà fún tá a bá ti rọ opportunity ìgbà tí a fẹ́ ṣe marriage ẹnìkan support wa tó bá fẹ́ ṣàkíkọ̀ káwọn náà lọ support ẹ̀ eléyìí nínú nǹkan tó máa ń jẹ́ kí relationship kí ó tọ́jú ẹni so nínú application kọ́ídà ó ní ká appreciate gan pẹ̀lú ẹnu ká appreciate pẹ̀lú ẹnu Abubakar Siddiq radiyallahu anhu anábíwá sallallahu alaihi wasallam sọ nípa rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wọn àdìsí àbí rẹ́rọ lọ́dọ̀ mọ́mọ́ Tirmidhi anábí ni máa nàfà ni máa lo nkọ́tún máa nàfà ni máa lo Abi Bakr anábí ni ẹnìkan owó rẹ̀ kò wúlò fún mi rí bí owó Abubakar ẹ̀kọ́ olóhùn àmì eléyìí ẹ̀kọ́ tó wà ní pé ẹni tó bá ṣe dáadáa kápásì kọ́mẹ́ǹtì dáadáa nípa rẹ̀ because ẹlòmíràn tó yẹ pé wọ́n máa ṣe dáadáa sí wa àwa lè má ní tá a fi ṣe dáadáa sí wọn materially uh, good recommendation good comment wọn ní kú iṣẹ́ ó máa ń mú orí oníṣẹ́ ẹ̀yà eléyìí nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì ni ẹgbẹ́ sọ mùsùlùmí àkìyà báramúre jẹ ẹni tó bá ṣe wá lóore ká má jẹ kó kúrò ní mẹ́mórì wa káde wa bá ṣe dá padà Mutim bun Adi nínú sọ Bukhari Jubair bun Mut'im ó rìpọ́tù pé ànábì sallallahu alaihi anab'i ànábì ń sọ nígbà tí wọ́n kó àwọn ẹrú ní gazwatu Badr ànábì wọn sọ pé law kana al-mut'im hayya thumma fi ha'ula'i natna lataraktuhum lahu ànábì ní tó bá ń ní ayé ni tó wá bá mi sọ̀rọ̀ nípa àwọn àwọn àwọn àdọ̀tí wọ̀nyí àwọn èèyàn yẹ̀yẹ́ wọ̀nyí ìbádẹ́ fi wọ́n lẹ̀ kí ni Mutaimu ṣe nígbà tí anabi sallallahu alayhi wa sallama nígbà tí anabi ń bọ̀ láti Taif tó difficult fanabi láti wọ Mẹ́kà padà jiwar abala ọ̀dọ̀ Mutaim ibnu Mutaim bun Adi abala ọ̀dọ̀ rẹ̀ ni anabi gbà wọ Mẹ́kà padà tó jẹ́ pé ó kó idà jáde pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ó dẹ̀ fún anabi wa Muhammad ó fún ní security kílélẹ́mìn nítorí mi ni pé kódà ẹni tó ti kú tó jẹ́ kèfèrí anabi sallallahu alayhi wa sallama anabi wa ń rántí pé ah, tó bá yẹ kó wà láyé tó wá ní pé kí n fi àwọn èèyàn yìí lẹ̀ máa fi wọ́n lẹ̀ láti fi hànà ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé anabi tún pass good comment lójú ọmọ rẹ̀ tó pé ọmọ rẹ̀ Jubair àwọn tó bá ṣe dáadáa sí wa kama máa pass good comment nípa wọn létí àwọn tó jẹ́ pé tán bá ń gbọ́ inú wọn máa dùn eléyìí nínú nǹkan tí ó máa ń jẹ́ kí àlákọ wa kó lálàáfíà síwájú ní barakallahu fikum wa sallallahu wa sallam wa barak ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in aqulu ma tasma'una astaghfirullah li wa lakum assalamu alaikum wa rahmatullah wa barakatuh وعليكم السلام ورحمة الله وبركاته إن شاء الله أدعو بيت تيجي ولا ولا ما كشوفك ولا لا سبحانك الله وبحمدك لا إله إلا أنت